والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún atọrọ a àti ọlà fún ànábìwa Muhammad àti àwọn ará ilé rẹ àti àwọn sọ̀hábà rẹ ọjọ́ òní ni yomol ahad déètì òní ni ọjọ́ kẹtàlá. oṣù àkọ́kọ́ alimuharram ọdún 1443 ọjọ́ kẹtàlá oṣù àkọ́kọ́ ọdún 1443 mo kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tí. ó máa ń wáyé ní gbogbo ọjọ́ àlàádì mo sì kí wa káàbọ̀ sórí ètò wa sórí ìkànnì wa Taalim TV kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká ní àtúbọ̀tán rere. tíra umudatul ahkam. òun ni tírà tí a máa ń kà ní ọjọ́ tòní a ti kà á dé ní ìjẹjọ ní òní hadis eighty four ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ inshallah باب الإمامة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أما يخشى أحدكم أو لا يخشى أحدكم إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار أو يجعل الله صورته surata himar hadith 84 an abi huraira báàbùlì ìmáàmà orí Sisi ṣíṣíwájú kírun fún àwọn ènìyàn ṣíṣíwájú kírun fún àwọn ènìyàn àlè ìmáàmà a ní àbí huraira hadith 84 láti ọ̀dọ̀ bàbá Hùráírà kí Allah yọ́nú sí i. Ani nàbí yìí sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ ànábì kí ìkẹ́ àti ọ̀là Allah máa bá a kọ́ọ́l ànábì sọ pé àmà aw la yakhsha àmà yakhsha ahadukum. ṣé ẹnìkọ̀ọ̀kan yín kò ní páyà ṣé ẹnìkọ̀ọ̀kan yín kò páyà tàbí ṣé ẹnìkọ̀ọ̀kan yín kò ní páyà ṣé ẹnìkọ̀ọ̀kan yín kò páyà ni tàbí ṣé ẹnìkọ̀ọ̀kan yín kò ní páyà ni pé ìdàrọ́fà ara àṣàhù kọ́bùlà imam. nígbà tí ó bá gbórí sókè síwájú ìmáàmù ala alalọ rasahu rasa himarin pé kí Allah sọ orí rẹ̀ di orí kẹ́tẹ́kẹ́tẹ́ ayẹjẹ alalọ suratahu surata himar tàbí kí Allah sọ àwòrán rẹ̀ di àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe ẹ páyà yẹn pé tẹ ẹ bá ń gbé orí sókè tẹ ẹ wà lẹ́yìn imam tí imam ò tí ì gbórí sókè kúò ní rùkú tí ẹ̀yin ti gbórí kúò sókè síwájú rẹ̀ imam ò tí ì gbórí sókè kúò ní sujud ẹ̀yin ti gbórí sókè síwájú rẹ̀ tẹ́ ẹ mọ̀ pé ó léwu fún yín ni ó lè mú kí Allah subhanahu wa ta'ala kó sọ orí yín di ori kẹtẹkẹtẹ tàbí sọ gbogbo àwòrán yín kó kàn di kẹ́tẹ́kẹ́tẹ́ kó ga sí pé ńgbà tí mọ́mọ́ bá sálámà báyìí tí wọ́n bá wú ẹ̀yìn o ti di kẹtẹkẹtẹ lórí irun àwọn yóò àwọn yóò wọn wọn fún wọn ni ìyẹn ń wípé. kò dáa ká máa síwájú ìmáàmù ṣe nǹkan lórí irun èèwọ̀ ni ó bí àlá ò nínú ẹni tó ò ní síwájú ẹ̀ sálámà kí ló ń síwájú ẹ̀ gbórí sókè kùn ẹ́ ẹlòmíì yóò tún síwájú ìmáàmù gbórí lọ́ọ̀lẹ̀ kí ló ń síwájú ẹ̀ fún báwo nìyẹn ṣe fẹ́ wà nínú mọ́tò èrò tí dírẹ́fà ń wáyàn irú ojú wo ni ọmọ kan tó fi ṣáájú dírẹ́fà dé èbúté ẹ́ ọ jáàmù nìyẹn ẹnìkan ní ń wọ̀ ọ lọ o sì wà nu mọ́tò rẹ ibi tí ọba dé ò lè débẹ̀ àwa fẹ́ ṣáájú ẹ̀ dé èbúté ó fẹ́ nìyẹn gbogbo ẹ̀yin tẹ ẹ máa ń gbórí síwájú imam tàbí ẹ̀yin tẹ́ ẹ máa ń gbórí lọ́ọ̀lẹ̀ síwájú imam ẹ lọ ṣọ́ra o hadith eighty five an abi huraira radiyallahu anhu an nabiyyi sallallahu alayhi wa sallam annahu qala إنما جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه فإذا ركع فرقعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا فصلوا جلوسا أجمعون wa akimu sọf wa akimu sọfa fi sọlá fa inna ikọ mata sọf mini usni sọlá. Hadith 85 An Abi Huraira radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم láti ọ̀dọ̀ ànábì kí ìkẹ́ àti ọlà aláwọ̀ máa bá a anahu kọ́ọ́l dájúdájú ànábì sọ pé innama ju'ila al-imamu liyutamma bihi wọ́n fi ẹnìkan ṣe imam nítorí kí wọ́n lè wò ó kọ́ ṣe ni o innama ju'ila al-imamu liyutamma bihi wọ́n fi ẹnìkan ṣe ìmáàmù nítorí kí wọ́n lè wò ó kọ́ṣe ni ìdí tí wọ́n fi ní kẹ́nìkan ó síwájú kírun fún wa nìyẹn ká lè wò ó kọ́ṣe ẹni tá a wò kọ́ṣe tí ò tí ì ṣe ìṣe kan táwa ti síwájú ẹ̀ ṣe àti ṣe mistake nìyẹn nítorí náà innama ju'ila al-imamu liyutamma bi wọ́n fi ẹnìkan ṣe imam nítorí kí a lè wò ó kọ́ṣe ni nítorí náà fala taktalifu alayhi ẹ má ṣe yapa rẹ̀ ẹ má ṣe yapa ìmáàmù yín o fa idha raka. nígbà tí ó bá dáwọ́ tẹ orúnkún fáríkà ọ̀hún ẹ tẹ orúnkún tẹ̀lé nígbà tí ó bá dáwọ́ tẹ orúnkún fáìzà rọ́kà fáríkà ọ̀hún ẹ tẹ orúnkún tẹ̀lé wáìzà kọ́ọ́l nígbà tí ìmáàmù bá sọ pé sẹ́mi liman hamida. Allah Allah gbọ́ ẹni tó dúpẹ́ fún un ó gbọ́ ohùn ẹni tó dúpẹ́ fún un nígbà tí màá bá sọ bẹ́ẹ̀ fàkúlù ẹ̀yin ẹ sọ pé rọ̀bánà lákàlẹ̀ hamdu rọ̀bánà lákàlẹ̀ hamdu olúwa wa lákàlẹ̀ hamdu tìrẹ ni ẹ̀yìn tìrẹ ni ẹ̀yìn wá ìdá sàjàdá nígbà tí ó bá forí kanlẹ̀ ìyẹn imam nígbà tí imam bá forí kanlẹ̀ fásjùdú ẹ̀yin náà ẹ forí kanlẹ̀ tẹ̀lé wá ìdá sọ́lá jàlísàn. nígbà tí ó bá jókòó kírun fasọ́lù jùlùsàn àjìmáhùn gbogbo yín kí gbogbo yín náà jókòó kírun nígbà tí imam bá jókòó kírun kí gbogbo yín náà jókòó kírun pẹ̀lú ẹ̀ wà á kí musaf ẹ̀tùsáfù kó tọ́ wàkímù sọ́fà fi sọ̀là ẹ̀tọ́ sáfù kó tọ́ níbi ìrun kíkí fàyínà ikọ̀ mẹ́ta sọ́f nítorí pé dájúdájú títò sáfù tọ́ mini usni sọ̀láàt ó wà lára dídára ìrun ó wà lára dídára ìrun ìyẹn ni pé lára pé wa akírun ọ̀dà kí sáfù wa kó tọ́ a sì ti ṣàlàyé nípa títò sáfù níjẹ̀jọ́ tọ́yì ìtọ́sí ọ̀rọ̀ gbólóhùn tó sọ pé ìnáma ju'ila al-imamu li yutamma bi fala taktalifu alayhi wọ́n fi ẹnìkan ṣe imam nítorí kí wọ́n lè wò kọ́ṣe ni fàlà tẹ̀tẹ̀lifò àríyì nítorí náà ẹ má ṣe yapa rẹ̀ afunítọ́sí ọ̀rọ̀ ìyapa imam nínú hadith yìí dúró fún ìyapa níbi àwọn ìdáwọ́tẹ̀ orúnkún ìnàró lẹ́yìn ìdáwọ́tẹ̀ orúnkún. ìforíkanlẹ̀ àti àwọn ìjókòó orí irun ìyapa tí wọ́n ní ká máa imam nínú hadisi yìí kí ló dúró fún ó dúró fún pé má yapa imam níbi rùkú tó bá rùkú rùkú má yapa imam nígbà tó bá nàró padà kúrò ní rùkú tó ti ìwọ náà nàró. má yapa ìmáàmù rẹ tó bá forí kalẹ̀ má sọ pé o tún ṣe nǹkan kan míì mọ́ ìwọ náà ṣe kí ni ìwọ náà forí kalẹ̀ nígbà tí ìmáàmù bá ti jókòó fún àtàṣáhùd má wà lórí ìforíkalẹ̀ kánrin kése sọ ti bọ́ tọ́ wà lórí ìforíkalẹ̀ kánrin kése tí ìmáàmù sì ti kúrò lórí ìforíkanlẹ̀ tipẹ́tipẹ́ tọ́sọ kó ń ṣàdúrà àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tó bá kù díẹ̀ tí ìmáàmù sálámà ni ó ṣẹ̀wà gbórí òkè ara ìyapa ìmáàmù náà nù wọn ò fẹ́ kó o ṣáájú ẹ̀ wọn ò fẹ́ kó o bá dọ́gba wọn ò sì fẹ́ kó ti ṣiṣẹ́ tán kó ti pẹ́ sẹ́yìn kí gáàpù ti wà ń bẹ́ẹ̀ kí wọ́n mọ́ ti join rẹ̀ lórí iṣẹ́ wọn. àmọ́ èrò ẹ̀yìn ìmọ̀ọ́mù lè yapa ìmọ̀ọ́mù rẹ̀ níbi àníyàn èrò ìmọ̀ọ́mù ó lè yapa ìmọ̀ọ́mù rẹ̀ níbi kíni níbi àníyàn bíi kí ẹni tó fẹ́ kírun lórí tó kírun lẹ́yìn ìmáàmù tí ó ń kírun asiri àti ìdàkejì rẹ̀ ó ti yọ bíi kí ẹni tó fẹ́ kí asiri kó tó kírun lẹ́yìn ìmáàmù tó fẹ́ kí tó fẹ́ kí lórí tàbí kí onílé tó fẹ́ kírun rákà mẹ́rin tó kírun lẹ́yìn ìmáàmù tí ó jẹ́ onírìn àjò tí ó fẹ́ kí rákà méjì tàbí kí ẹni tí ó máa jókòó kírun nítorí àìlera kó tó kírun lẹ́yìn ìmáàmù tí ó máa nàró kírun àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n jẹ́ kó yé wa pé fàlàsẹ̀ tẹ́lifù àlẹ́ yìí ó níbi ma ẹ má yapa ìmáàmù yín ó ma ó sì níbi tí ò dé ìmáàmù fẹ́ kí asri ìwọ ní lúrì lọ́rùn ṣé àmọ́ pé yapa kan náà nu àmọ́ kì í ṣe irú yapa yẹn làdísì yìí ń sọ tọba wo bí ṣe ń bá ọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ rùkú ọ̀rọ̀ sùjúdù ní sọ tó ti yọ lọ fi gá wípé àìfẹ́ ọ̀rọ̀ lójú ju èròǹgbà ọlọ́rọ̀ lọ kọmọ lọ mú ọ̀rọ̀ yẹn jẹnẹra pé ẹn anabi gan sọ pé fàlà sẹtẹlì fún alẹ yìí ẹ má yapa ìmáàmù yín ìwọ tó kí zuri lẹ́yìn oní asiri ó ti yapa ìmáàmù bẹ́ẹ̀ ni ó ti yapa ìmáàmù ṣùgbọ́n gbólóhùn yìí ò dì ọ́ gbólóhùn eléyìí kò ṣe kíni kò dì ọ́ tàbí ìmáàmù yín tó lálàáfíà tó dáńgájíá tó ń kírun tí wọ̀rọ́jú wá kírun pẹ̀lú àìlera tí o lè nà ró kírun tọrọ ẹ jẹ mọ́ kó o jókòó kírun ṣé wọn náà yapa ìmáàmù nu pé ìmáàmù náà rò ìwọ fàdájókòó ní àwòrán ọ ọ̀yapa ìmáàmù ṣùgbọ́n kì í ṣe irú ìyapa yẹn lẹ̀sìn sọ pé kò lè wáyé láàrin ìmáàmù àti kíní o àti èrò ẹ̀yìn sọ́yé ìwọ̀n yẹn kò kó sínú ẹ má ṣe yapa ìmáàmù nítorí àwọn àdíìsì tó ṣe wọ́n ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ wo hadith one two seven àti ìtọ́sẹ̀ hadith náà nígbà tá a bá débẹ̀ àákà a lè fò lọ bẹ̀ báyìí o. Uh-huh. àwọn èèyàn méjì kan wọ́n bi mí léèrè béèrè méjì láàrin ọ̀sẹ̀ láàrin yìí mo fẹ́ fún wọn ní èsì torí ohun tí wọ́n béèrè ó jẹ mọ́ irú ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ ná ni pé. ẹ mọ́ ìwọ̀nba àwọn àfáà tí ń bẹ́nu àwùjọ ìwọ̀nba àwọn àfáà tí wọ́n ń bẹ nínú àwùjọ wọn ò tí ì pọ̀ tó dèpò pé ẹnìkan fẹ́ lò wọ́n nílò omi òjò jọ ti ìwọ̀nba àwọn àfáà tí ń bẹ nínú àwùjọ wọn ò tí ì pọ̀ tó dèpo pé ẹnìkan tún wá máa lò wọ́n nílò kíni nílò omi òjò ṣẹ́ẹ̀sì láwọn tí máa ń lo àáfàá àwọn onímẹ̀sìn nílò omi òjò mo sọ́dì wọn dáadáa wọn ò ní kọ́bọ̀ lọ́wọ́ báyìí tí wọn ò fi ran àáfàá lọ́wọ́ kọ́bọ̀ wọn wọn ò lè fi ran onímẹ̀sìn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ṣe tán láti lo àáfàá nílò omi òjò nígbà tí àáfàá bá wá kára rẹ̀ ńlẹ̀ fún wọn wọn á sọ pé àáfàá yẹn kì í dáhùn béèrè ọjọ́ tó ti ń béèrè béèrè ọjọ́ wo lo fi kírẹ́díìtì ránṣẹ́ sáàfáà rí ọjọ́ wo lo fi kírẹ́díìtì kódà kó jẹ́ àáfàá tí Saudi gbéṣẹ́ lé lọ́wọ́ wọn ò sanwó kírẹ́dìtì fún un kò sí àáfàá kan Saudi bẹ̀ǹṣẹ́ pé ìwọ ò lọ́mọ ti wá sí o kí wọ́n tó wá sọ pé nígbà táyé ti di ayé social media kí wọ́n tó wá máa fún ní owó kan lọ́tọ̀ gẹ́gẹ́ bí social media allowances kò sí basic salary wọn náà ni wọ́n ń gbà à ń bèlè tàṣe pé àwọn tí ń gbéṣẹ́ lọ́wọ́ yìí tí ń gbéṣẹ́ dáwà lé lọ́wọ́ yìí wọ́n wá kéré lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe dáwà tí Saudi ò tiẹ̀ dá wọn mọ̀ tí Saudi ò ṣe kí tí ò dá wọn mọ̀ tó ga sí pé ọwọ́ àwọn kọ̀ọ̀kan ni wọ́n kàn mọ̀ pé ah, àfẹ́ eléyìí àfọ́ ọlọ́run ni ẹ̀jẹ̀ àràn lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́run ti ń ṣe ṣùgbọ́n wá rí i pé àwọn kan ń bẹ tó ga sí pé wọ́n lè fi ìbéèrè wọ́n lè fi dààmú onímẹ̀sìn ṣe wá rí tó wá fa ìbéèrè wọn lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀ òun ni pé ẹyẹ ni wọ́n ẹyẹ ẹyẹ tí ń fò káàkiri ni wọ́n. ẹyẹ tí ń fò káàkiri òun ni wọ́n kò sì yẹ kó o jẹ́ yẹ kò yẹ kó o jẹ́ ẹyẹ ọ̀dọ̀ àfáà tó o bá wà tó o pé eléyìí o ibẹ̀ ló ti fẹ́ máa gbọ́ ẹ̀kọ́ ibẹ̀ ló ti fẹ́ máa kọ́ ìmọ̀ mo ti sọ láyìí mọ́ iye ìgbà kódà látìgbà tí mo ti kọ́ ọ ìwé tí mo pè ní àwọn àfáà ó ti jáde ń bẹ̀. tó o bá ti mọ̀ pé àfáà kan ní pàtó ló fẹ́ máa gbọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó o ti jọ̀wọ́ wò sọ́tún sósì pé èwo nínú àwọn àfáà yìí ni mo fẹ́ máa gbọ́rọ̀ rẹ̀ tó o bá ti wá mú kàn pé eléyìí o o fẹ́ máa gbọ́rọ̀ rẹ̀ o gbọ́dọ̀ wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ láàbọ̀. ọ gbọ́dọ̀ ọrọ rẹ rẹ̀ ní kíni ọ gbọ́dọ̀ gbọ́ láàbọ̀ tó bá ti gbọrọ ọ̀rọ̀ ẹ̀ láàbọ̀ àtẹni tó dá sí pé ẹyẹ ni tó bá wo prógámù àfẹ́ eléyìí lọ́sẹ̀ yìí ó tún di oṣù mẹ́ta àbóṣù mẹ́rin kó tó tún wo prógámù ẹ̀ tàbí kó tó tún lọ sí prógámù ẹ̀ bá tún ná eléyìí sáà díẹ̀ yóò tún ná ilé ìsáà díẹ̀ ò lè gẹ́ẹ̀sì mẹ̀sìn báwọn wọn ì ní mẹ̀sìn báwọn mo dẹ̀ fún wa lápẹẹrẹ nínú àpẹẹrẹ tí mo fún wa rí ni pé primary school tá a lọ ṣé school ọ̀tọ̀ láti ka primary one nígbà fẹ́ ka primary two school ọ̀tọ̀ láti kà á nígbà fẹ́ ka primary three school ọ̀tọ̀ láti kà á nígbà fẹ́ ka primary four ṣé school ọ̀tọ̀ láti kà á nígbà tó fẹ́ ka primary five ṣé sukú ọ̀tọ̀ láti kà á nígbà fẹ́ jáde primary six ṣé sukú ọ̀tọ̀ láti kà á ṣe bí sukú kan náà láti kà á tí ò bá jẹ́ ìdí kan pàtàkì ọmọ kì í gba transfer fún láti sukú kan bọ́ sí sukú mi transfer èsì ìmọ̀ tẹ̀léra wọn ní tẹ̀lé ń tẹ̀lé ohun tí ń jẹ́ mọ̀ èèyàn máa ń fara balẹ̀ ni. èèyàn balẹ̀. ibi tó bá ti fẹ́ kọ́mọ̀ yẹn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní jẹ́ kí ọ̀rọ̀ kankan ó fò so àwọn tí máa fi ìbéèrè bí onímẹ̀sìn nínú nínú irú yàn tí máa jẹ́nu irú yàn tí máa jẹ́ ká má se bẹ́ẹ̀ ibi àwọn ń gbòòrò. eléyìí tó o bá ti like style rẹ̀ <laughs> ẹ jẹun wí báwọn èyí tó o bá ti láìkì style rẹ̀ kó o dúró tì kọ́ba yẹ pé léyìí tí máa dá wákà ló fẹ́ lo láìkì style rẹ̀ dúró tì ẹ̀jọ̀ máa dá wákà wọ́n yẹ pé léyìí tí bá ń sọ ìròyìn àgbáyé lo láìkì style rẹ̀ dúró tì ẹjọ́ máa gbóròyìn àgbáyé ó rí nǹkan mú bọ náà ó ti yé ó rí nǹkan mú bọ abẹ́lẹ̀ kọ ọba tètè kọ ọba tètè kọ ọba tètè ò lè gẹ́ẹ̀tì mọ̀ báwọn ò lè le mọ̀ ma Allah ó ṣàánú wa. now gbólóhùn fàlásẹ̀ tẹ́lifù àlẹ́ yìí ẹ mọ̀ ìyapa asọ̀bi tó mọ àbí sẹ́ẹ̀tì ẹnìkan ní dùn yẹn o kò tí ì mọ̀ pé sẹ́ẹ̀tì ń dùn o. ẹnìkan wá béèrè béèrè mi pé ẹnìkan jẹ lúrì tàbí ó jẹ asri ó wá mọ́sálásí ní àsìkò tí wọ́n ń kí ìrun mọ́gíríbì lọ́wọ́. òun sì ti gbọ́ pé jàmáà gbọ́dọ̀ máa kírun lọ́wọ́ kẹ́nìkan tó wá kẹ́nìkan dá dúró lọ́tọ̀ lẹ́yìn kó máa kírun míì ó ní ṣé yóò kírun yẹn lẹ́yìn ìmáàmù ni àbí kí ni ó ṣe. ìbéèrè tẹniyẹn béèrè nù. mo wá fẹ́ fẹ́ àlàyé fàlà tẹ̀kítẹ́lì fún àlẹ́ yìí mo fẹ́ fẹ́ lójú.